فصلنا لهم الكلام حول بيد السلف رحمه الله تعالى في عشر الأواخر وتواعدنا بأننا إن شاء الله سنفتري بعليهم كما كما كانوا يفترون بعلي نبيكم صلى الله عليه وسلم عباد الله كيف بكم في هذه الأواخر وقد مر بأن ليلة القدر فتقع في هذه الأيام ولقد صح أن الله عز وجل أوحى إلى نبيه صلى الله عليه وسلم ليلة القدر لكن رفع لماذا؟ لما وقع بين أصحاب النبي صلى الله عليه وسلم أو نقول لما وقع بين رجلين من المسلمين من الشحناء صح ذلك من حديث عبادة بن صامت رضي الله عنه وارضاه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبر الناس بليلة القدر فتلاحى رجلا من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم خرجت لأخبركم بليلة القدر لكنها رفعت وعسى أن يكون خيرا فالتمسوها في عشر الأواخر وفي هذا وهذا المسلم تعالى قال فالتمسوها في, الأوا... في عشر الأواخر وفي كل وتر عباد الله واعلموا أن الصحابة رضوان الله عليهم اختلف أقوالهم في أي يوم سيكون ولقد جاء بإسناد صحيح عن أبي بن كعب رضي الله عنه وارضاه كان يحلف على أن هذا اليوم يوم 27 صح ذلك من حديث الزير قال سمعت أبي بن كعب رضي الله عنه وارضاه وقد قيل له بأن عبد الله بن مسعود قال من قام سنة فقد أصابه فقال أبي بن كعب والذي لا إله إلا هو إنها لفي رمضان هو الذي لا إله إلا هو إنها لفي ليلة 27 كل هذه إن شاء الله سنفصل الكلام حولها في خطبة اليوم واعلم عباد الله أن ممن يجب علينا أن ننتبه عليها في آخر هذا الشهر وجوب زكاة الفطر قال جل وعلا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى عباد الله صح عن رسولكم صلى الله عليه وسلم من حديث عبد الله بن عمر رضي الله عنهما وارضاهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير على العبد والحر والذكر والأنثى والكبير والصغير من المسلمين فقال الصلاة والسلام المسلمين لكل شاب إجابة النبي صلى الله عليه وسلم أن شرع لنا فوات الله الإسلام فوات ثم جاء الإسلام مسلم كتاب دار من البيت a tí ọba yéèyàn látara pé ìyẹn ọba balẹ̀ lọ́dọ̀ àwọn mímọ́ ọlọ́mọdé ti àlẹ́ fún kí a jọ máa a rẹ̀ àti àwọn sàhádà àti gbọ́n tí máa ń sọ̀rọ̀ lọ́dún sọ́tọ́ lọ́rọ̀ sọ́lá tí àwa náà nìkan nínú àwọn ẹ̀kọ́ tó yí pé wọ́n máa fi wà àti ẹ̀sìn àti ìlànà ó fi máa ju àwọn ẹ̀dá àtàlàyé fún wa nínú orin náà tí wọ́n ní pé ọlọ́run bá kó jẹ́ kí Asụsụ gbẹ̀yìn bá yàrá yé a sì sọ báwo ni àwọn tànà tó jẹ́ pé ìsìláàmù tiwọn afẹ́ká fi tiwọn náà jẹ tiwọn ni ti wọn yìí ni ti lò ó a sì bí àdéhùn pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala pé láàrin yẹn náà lọ́wọ́ máa asùnà ọlọ́run àtúndì nínú wa kì í ní náà ẹni tó ti bí kọ̀tádà tá a fẹ́ gbé àfáàlì lọ́kùnrin rahmata wa ta a ní ìmọ̀ parí kùránì lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí ó bá sọ́nà bàbá rẹ̀ tí ó bá sọ́nà bàbá dé ìmọ̀ parí kùránì ní ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ mẹ́ta tí ó bá ti wá di mẹ́wàá gbà rẹ̀ yọ parí kùránì lẹ́ẹ̀kan lójúmọ́ inshallah ta'ala ó ṣe ṣe kátó yìí wa gbogbo eléyìí àti tara wa pé àníṣe tí ọlọ́run fi kẹwàá yìí ṣe é ṣe ìkẹ́ ẹlọ́run sùn àwa kọ̀ wípé Laylatul Qadr sọ pé kò sí nǹkan tó jẹ́ mẹ́wàá bẹ̀rẹ̀ kó lóore ju àwọn ogún àkọ́kọ́ lọ tó di pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbé Laylatul Qadr ó gbé sí mẹ́wàá bẹ̀rẹ̀ àwọn afọ àwa ni ṣé ọ̀rọ̀ òkun yẹn yẹn lórí Laylatul Qadr ìgbẹ́ àti kí ni tẹ́ ká tara wa ní olóko ní lórí ọtí wọ́n sọ àwọn sáré mi ọ̀tá alákọ̀ pẹ̀lú mi ẹ̀rọ náà àkọ́kọ́ alábìsọ́lọ́lọ́ gbogbo tí sanwó àti ìṣẹ̀lẹ̀ sí ń mọ̀ pátá ìkẹni kọjá tí ilẹ̀ kọ́kọ́ fẹ́ mọ̀ wò pé irú wọn náà wá ní kí ló ń òfin sọfá nẹ́ẹ̀dì gan pa ìjọ tí wẹ́ẹ̀sì kan tó yọ ọmọ ẹ̀jẹ̀ gan tó fi wá di pé àfọ̀ wá bú alọ́sọ́tún wọn alọ́sọ́sì wọn alọ́sọ́tún wọn alọ́sọ́sì ṣùgbọ́n eléyìí náà oore ni kí pàtàkì sọ pé ni afọwọ́ kò bá ni kò bá sallallahu alaihi wa àdàbí jáde sí àwọn sàhábà ìjọkàn nígbà tó jáde sí wọn ẹni tí àdàbí jáde yìí ọlọ́run bá ti fún ní láti mú lé gbogbo wa sọ ọ̀rọ̀ kan àwọn sàhábà bàbá tó dára àwọn mùsùlùmí aláàmà ọ̀dùnà àwọn méjì nínú àwọn mùsùlùmí wọ́n ní gbólóhùn wa sọ ọlọ́ orí eléyìí ni wọ́n wà jáde sí ọmọ ń wà níbi tí ẹnu ọba ti kù ọmọ ń wà níbi tí olùkọ́dùkẹ́ olùkọ́dùkẹ́ bá ti ṣẹlẹ̀ òjò wọn ó rí nà ẹrí pé àbí màdídé kan tẹ̀ dákẹ́ ó nà bá jẹ́ fún àyìnbá wọn bá lọ wọn bá lọ wọn bá lọ ńgbò ya kó sọ́rọ̀ wọlé balà ńgbò padà yẹn tó wá sọ fún mi pé lẹ́ẹ̀kẹ́ tí mo jáde sí yín mo jáde sí yín nígbà kọ̀bẹ́rọ̀ kò mí lẹ́dà tó kọ́ dẹ̀ ọlọ́run ní kí n wá sọ pàápàá ìjọ́sọ́lá tó kọ́ dùn lọ́rùn rẹ̀ jẹ́ gẹ́ẹ́ nípa tó ni wá sọ fún yín wákọ̀ọ̀lù rúfẹ́ á. àmọ́ nígbà àbòdé náà ẹ̀kẹta láàmúrò bí lẹ́yìn àwọn méjì nù yín wọ́n fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ ọlọ́run ti gbé nǹkan rẹ̀ lẹ́kàn. ó sọ lọ́wọ́ ni wọ́n á ta àìsẹ̀kù nàkẹ́ rẹ̀ tàbí gàdífì. ó sọ ní ṣùgbọ́n bí wọ́n gbé lẹ́yìn náà oore náà ni wọ́n padà jẹ fún yín náà. àwọn ọmọ níbo ló ti jẹ orin fún wa òun náà ni wípé níbi àìmọ̀dọ́ tí ó jẹ ní pàtó gẹ́ẹ́ ó fún wa láǹfààní ojo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé mùsùlùmí ọmọ bú àti ojú otu okoro kòkòrò ọ̀pọ̀lọpọ̀ sí olórí àmọ́kálá twenty five ní twenty seven ní twenty one ní mẹ́jẹ̀ twenty seven ní mẹ́jẹ̀ ẹlòmíì ọjọ́ mẹ́sàn-án yòókù yẹ́ òfin sùn níbẹ̀ ẹ̀rọ wọ̀ ní ìjọba a

yóò wà gbé láti ẹ̀yìn ṣáì ká wá tòdí lóbi mọ́ owó lẹ́ka méjì lóru tí kìí jẹ́ ọjà ọ̀dà bí ẹlẹ́kẹ̀jì lọ ọlọ́run bá ti fẹ̀yìn sẹ́ téèyàn bá ń ṣe ní gbogbo ìgbà tí òkú lò yẹ arígbé oore ni bí ọlọ́run bá subhanahu wa ta'ala kò jẹ́ ká mọ ọjọ́ tí láti kọ́jú ọmọ ẹ̀jẹ̀ pàtó ọ̀bí nira kátà fi ṣẹlẹ̀ àmọ́ nínú àdánwò tá a rí tó sì pààyàn lẹ́kún ni pé àwọn kẹ́ńtà mùsùlùmí bí ọlọ́run ti fi àmẹ́bí sàlàyé nǹkan tó yé báyìí nípa na jáde ọlọ́pàá dé nǹkan rẹ̀ ó sì sọ fún abọ́dọ̀ dídé nǹkan rẹ̀ lọ́wọ́ torí pé àtẹ̀lé ìmọ̀ àyà ti pọ̀ àyàhárà ànàbí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu abátọ́ àwọn mùsùlùmí tẹ̀lé nì ó pé àwọn ọmọ o. eléyìí pàtó mùsùlùmí kọ́ àbínújọ wọn wọn ti mú ọjọ́ kan fún wọn pé ọjọ́ ọjọọ kan tí yóò tọ́ba ti lọ ọ̀run wọn kọ́sà àdúrà àdúrà àtọ́sí gbogbo ọjọ́ sí ìjọ yòókù òdìlà àti ìlàjò kan yóò láti ṣe àti mú yòókù bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ni yìí pé ọba wọn padà fi fún wa ọjà ọjọ́ tí ó jẹ́ ní pàtó ẹ máa wá lásìkò leaf ní mẹ́wàá tó gbẹ̀yìn nígbà mi ò ní wàásù kólé wọ́n tẹ̀lé ẹ pọ̀ ní wíwá rẹ̀ tó bá di àwọn ọjọ́ àṣọ rẹ̀ ìbá lọ. àmọ́ nínú ẹ̀gbọ́n tó ń fi náà ti wáyé wípé aṣọ fẹ́rẹ̀ fọ́dírì ọlọ́run ọ̀ṣọ́ ìjọ tí ó jẹ́ ní pàtó ó gbé nílẹ̀ fún àtẹ́bí sọ́nà ọlọ́run tó lápẹ́ olùbàmọ́ ajẹ́ ìpè fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ wípé ọjọ́ yìí ń sábà máa ń jẹ́ ìkẹ́nu mẹ́ta. tábà nínú wútì ta ní láàrin twenty to thirty àmọ́ ní twenty one àmọ́ ní twenty three àmọ́ ní twenty five àmọ́ ní twenty seven twenty a bá kà yọ bọ̀lọ́ bíi márùn báwọn nínú márààrin ọ̀rọ̀ àwọn mímọ̀ pọ̀ lórí pé ìmọ̀ ń jẹ mẹ́ta àkọ́kọ́ ní ni pé kò sí èsì ò lè ní báwọn ọlọ́run nìkan ló sọ pé o ìdí ń ní tó fẹsẹ̀ pé lẹ́yìn

twenty five yóò sì kejì abákẹ́rẹ́ twenty one ó sì kejì ẹnu wọn papọ̀ gbélé nu ẹlẹ́ẹ̀kẹta twenty seven inú mẹ́jọ ta iná wàá rè àwọn afáàbà tún ní àtúmọ̀ wáyé òru twenty seven àmọ̀ wáyé ọ̀dà bàdáyà òru dọ́tí ramadan ti bá ń pé twenty seven nítorí ìkíni nítorí ìṣẹ̀lẹ̀ tá a láyé àwọn sọ̀hárà zéèrò ó ní òun gbọ́ tí Ubayy ibn Ka'b Ubayy ibn Ka'b yìí radiyallahu anhu àdìwọ̀dọ́ sàdé àdìsílámù àkọ́kọ́ káàpà tó tàdé ó ń la sọ wípé umaru padà yàn ibi kọ́ máa kírun fún àwọn èèyàn nígbà tá a sọ àwọn àwọn abẹ́rẹ́ tábàrà débi padà síbẹ̀ tá a parí ọ̀rọ̀ fún iṣẹ́ àwọn. Ubayy ibn Ka'b ẹnì kan wọ́n sọ létí Ubayy ibn Ka'b yìí pé Abdullahi ibn Mas'ud tó ń náà jẹ́ta bébí rẹ̀ ó ń sọ wípé man qama sanatan gbogbo ẹ̀yọ́ lọ́nbakẹ́ tó yẹ pé ní ọdún kẹgbàgbọ́ kọba fi òru bí ọba lẹ́yìn tó ìbára sọ́dọ̀ ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kòǹgẹ́rẹ́ àti ìkọ́lé ṣàkóso ti tó ṣe gbogbo ẹni wáyé gbogbo òru ìlú fi ṣe ọba nínú ọdún kan ó ti dẹ́ òun lójú pé láti kọ́ ní ìkọ̀gbọ́n mọ́ lọ ìbáyìí wà gbọ́rọ̀ fàkọ́ọ̀rọ̀ wọ́n yìí ká lẹ́yìn náà wọ́n tí ó ti gbé àwọn ìsúnmọ́ lọ ní àmóhun fọlọ́wọ́ bá búra iná àlàfi rọ̀mọ́n òru yìí téèyàn bá ṣe wà yọ̀lẹ̀yọ̀lẹ̀ tí ò lè gbogbo ọdún kan tí mọ̀tò lè sọ ìkírun òun ó dáhùn lójú lọ́dọ̀ ọlọ́run pé inú oṣù rọ̀mọ́dọ́n lòun ìbọ́ sí kódà wàlẹ́rì ìlàhìlà ìlàhùn wọ́n ìrìn káàbù ní òun tún fọlọ́wọ́ bá orí ọpọ́sídẹ̀ ní twenty seven nínú Ramadan eléyìí ẹni tí bá ń ka gbogbo àwọn àwọn hadithu yìí ní tá a máa sọ fún wọn náà ni wípé wọ́n ń sọ ó kí èsì pé gbẹgbẹ gbogbo ọdọọdún ní máa rí pé a mọ̀ sọ pé pọ̀ jù nínú fẹ́bẹ̀ ọlọ́run jẹ́ kí wò kọ́dà ní mọ́mílákà náà àbúyá nílùú alóòlì lára ìlà ìlọ́ èrò tí ó wọ haram tí ó bọ̀ wá sínú torí pé ẹlòmíì ti rẹ ọkẹlẹ pé a ah, twenty seven ìyá ìfúri pé lápòlọpọ̀ àwọn mọ́sáàsì àwọn níbi dáadáa dáadáa òru náà wọ́n a ah, ní o bẹ́ẹ̀ dẹ̀ ni kí ló fi mọ̀ pé kò kí ló fi mọ̀ pé kì í síwájú ló wà ìgbà tí ọmọ jẹ́ ọ̀fàdú mùsùlùmí dáadáa òun ni wípé kágbó àgbòye wípé ọlọ́run bábá ni fi òru yìí pamẹ́ ó lè jẹ́ ìkẹ́ fún wa títí tọ́ba jẹ́ kẹ̀kẹ́ ló fẹ́ fúnlẹ̀ rẹ̀ rẹ̀ yẹnà fúnlẹ̀ ṣe ìbàdà súnmọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ní gbogbo òru mẹ́wẹ̀ẹ́ wáyé tọ́ ọba wa yọ̀ lẹ́ẹ̀pọ̀ súnmọ́ ọlọ́run bá pọ̀ ní àwọn òru tọ́jú òru àṣọrú eléyìí lẹ́gbẹ̀ẹ́ bákan náà ṣe pé tó máa parí lọ báyìí Allah subhanahu wa ta'ala ó tún la ojúṣe bọ̀ wá lọ́rùn àwọn tá a jẹ́ mùsùlùmí kí náà ni ojúṣe náà ó náà ni alámọ̀rí zakatul fitr أخوه عبد الله بن عمر رضي الله عنه وارضاه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر أرسل الله أبا عمر لي أرسل الله صلى الله عليه وسلم أزكاة زكاة الفطر صدقة عمية nígbà tó Ramadan ti bá ń parí lọ àsìkò méjì lónìí àsìkò kẹfẹ àsìkò personality kẹyọ mbẹ àsìkò kẹfẹ àsìkò tó dáa jù kéèyàn yọ olùsọ̀rọ̀ ọ̀pá wa ní kẹ́ẹ̀yọ zakatu arabi ìbí wọ́n lọ́rọ̀ arabi ṣe ní ọ̀nà yẹn fún wa sọ án mí sábùrì wọ́n sọ àmì ṣẹ̀rẹ̀rẹ̀ àmọ̀ yọ sọ́ọ̀rù kan nínú àwọn ìran oúnjẹ oúnjẹ tí dandan ni kọjá sáfúrù àkọjá ṣàyẹ̀rọ àbíkọjá fún nǹkan máa ń pápá nínú hadithu àbúrò àti ìlú alábìlẹ káyọ zakatul fitri onísọọrù kan kí ni wọn pè ní sọọrù kan múdù mẹ́rin múdù mẹ́rin ìníyàn máa jẹ sọọrù kan lórí kan orí ẹnìkan yóò mọ̀ yọ sọ́wọ́ kẹfọ́ Allah subhanahu wa ta'ala nígbà yìí Ramadan jọ́bọ̀jẹ́ sọ́dákọ̀ ìparí àwẹ̀ rẹ̀ kan ìsìwà Ibn Umar wà ní àti sallallahu alaihi wasallam ó ní alẹ́lẹ́ àbúwọ̀ fún àtẹ́rù ní wá o àtọmọlú àbí ní wá o pọ̀tẹ́kọ̀rọ̀ rúùsà ọkùnrin ní ní o ní wọn kiri ọmọ gbogbo ẹrú àwọn mímọ̀ ní nǹkan tó jáde lábẹ́ rẹ̀ ìsìn kékeré àkọ́kọ́ náà ayé ẹ̀rí pé dẹ́dẹ́ ní kí á jọ zakatul fitr tí ọmọdé ọmọ ti parí lọ. àfọláyọ àsìkò yìí àwọn mímọ̀ ní òsínlẹ́yìnfì ọ̀lẹ́kọ̀ọ́ tá a bá yọ ní àwọn ẹ̀kọ́ láti ọ parí tàbí àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ tí ó parí òsínlẹ́yìnfì ṣùgbọ́n ìtọ́ dáa jù onílẹ̀ sọ̀bí àtàyọ̀ rẹ̀ ìtọ́jọ́ pé àsìkò ẹ̀ lápẹ̀lójú àgbọ̀níyà ń bẹ́ fún yàn ó ní ká yọ tọ́ba rọrùn bẹ́ẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ ìlú ẹgbẹ́ ọ̀dọ́ náà kùtùkùtù ọjọ́ ìlú àtọ́jọ́ ní ọkọ̀lá àtọ́jọ́ lọ́pọ̀tùlá yìí náà zakato fitri iná pọ̀tẹ́ bá wọ hadith àbúrẹ́ra radiyallahu anhu wàrúdọ́ tọ́kọ̀lá sọ fún wa yìí pé àmọ́tí fún sọ zakato fitri ìṣùwáwájímú ìṣùwájímú ìṣùwájímú alẹ́ fàyọ̀ tẹ̀ ń bá tọ́ níbi hadith rẹ̀ yìí pé wọ́n ti dá ìjọkọ́ tó di jọ́nà alábìjá mi amúhìmù yìí pé zakatul fitri ayọ̀ nìkan nínú àsìkò mi yìí tààrà kalẹ̀ bákan náà onímọ̀ ni zakatul fitri lábẹ́ mi kalẹ̀ sọ́dọ̀ wà tilẹ̀ wàsálà àmọ́rẹ́ gbogbo èèyàn àtẹ̀kùnlé o àtọmọlẹ́ àbílẹ̀ o ṣùgbọ́n ìtìláàfù kékeré ń bẹ lórí ti ẹrú kí náà ìtìláàfù náà afẹ́fẹ́ ní tá a bá lẹ́rú ó jẹ́ kébèrè o ó jẹ́ mùsùlùmí o ààrẹ zakatul fitri lórí rẹ̀ wọ́n kí ló pàtẹ́ sọ́rẹ́ wọ́n ní hadith Abu Hurairah sọ́nà sọ́nà sọ wípé lẹ́yìn tó alẹ́ àpè sọ́dà kan ìlà sọ́dà kan tó tẹ̀lé kò sí sọ́dà kan kẹ̀kẹ́ tí èèyàn fẹ́ ṣe lórí ẹrú rẹ̀ kò sí zaka tó báyà tó báyà lórí ẹrú rẹ̀ báyà kò sí zaka tó dírì àdìbẹ̀ àdìbẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n hadith yìí áàmù ni hadith yìí ó kó gbogbo àti mùsùlùmí wọn àti kẹfẹ́rí wọn ó kó onú àdìbẹ̀ àbílẹ̀ ìnáwó ọmọ ìwà sọ pé mí ó ti bá mi ṣe àdáyẹrí àwọn tí ààyè zakato ti lórí wọn. àwọn mọ̀ wá ní zakato fitiri yìí òun kálukú ìpìlẹ̀ ní wípé òun kálukú ni ó yọ tiẹ̀ ọkọ yóò yọ tiẹ̀ ìyàwó yóò yọ tiẹ̀ kálukú ọmọ ẹ̀ yọ ìpìlẹ̀ nu kọ́dà àwọn àbọ̀ àsọ́dí mi rí pé ẹni téèyàn gbé àtẹ tọ́lá fi bọ̀ yẹn ti ṣiṣẹ́ fún yẹn ó sì lówó oṣù yóò yọ tiẹ̀ kí ló kọ́ àwọn ọ̀gọ́ yọ ọ̀gọ́ yọ ṣé bí wọ́n náà gbowó kálukú ní ọ̀yọ̀ díẹ̀ ìpìlẹ̀ nu àmì nígbà kan wá sí láìfì kò sí láìfì ẹnìkan bá sọ pé òun ó gbé zakatu fitiri ìyàwó òun òun ó gbé zakatu fitiri ọmọ ìrọ̀bà òun òun ó gbé ìṣẹ̀dáadá lábẹ́ pé afẹ́bẹ̀ àmọ́kéè sọ̀rọ̀ yẹn lé lérí gbogbo wa lọ́yẹ kábí gẹ́lẹ́ bí ojúṣe ní pé ayò zakatu fitiri tá a kò ní sọ́ọ̀rù kan tí ọmọ ẹ̀jẹ̀ kúndùn mẹ́rin àwa ní kìlá àfijọ́ hadith ló mọ̀ sọ pé sọ́ọ́ àmì tamri wà sọ́ọ́ àmì ṣẹ̀rẹ́ ọkà àwọn kẹtẹ́jẹ ṣùgbọ́n a kò rí pé gbogbo iṣẹ́ bá ń jẹ nílùú kọ̀ọ̀kan tọ́gbàjúmọ̀ ìlà àbíyọ zakati lòfitiri ilẹ̀ ìwà àfihàn tàbí kó nínú ọdún láàrín wọ̀rọ̀dọ́ ó ní kó nà lọ́kùnrin bí zakati lòfitiri ó ní àwọn sọ̀hábà a máa ń yọ zakati lòfitiri fi ahàjẹ nàbí ìsàlámà a máa ń yọ jákà láyé àbíbí sọ́lọ̀ lọ́rùn ìsàlámà kọ̀ wá sọ pẹ̀lú oúnjẹ wa nípa ní ni wa ní ìta àwọn oúnjẹ nílùú wa ọwọ́ ká àwọn oúnjẹ oúnjẹ àti pé ìta àbá oúnjẹ nílùú wa iná láàfiyọ zakaatu fitiri kí náà fà rẹ rẹ ìsúná ó ní ó lọ́wọ́ sọ fún wa pé zakaatu fitiri sára sọ̀rọ̀ yọọ máa jẹ́ èsì àfọ̀mọ́ kori kórímọ́mì nínú àwẹ̀ àwẹ̀ táǹgbà yìí ọ̀rọ̀rùn kéèyàn orí kori ń bẹ yọ máa wá fọ ẹni ọmọ ọ̀gá kápẹ́ fitiri yọ máa fọ wá wà tó ọ̀mẹ̀tẹ̀ rẹ̀ nínú tó wá jẹ oúnjẹ táwọn aláìní náà jẹ eléyìí la fi lẹ́rìí wípé zakatul fitiri yọ tó oúnjẹ قصيرة متعلقة بزكاة الفطر نسأل الله الذي لا إله إلا هو أن يفقه هذا الدين الحمد لله رب العالمين القائل في قوله تبارك وتعالى ولتكبر ولتكبروا العزة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون عباد الله صاح من حديث انس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم دخل المدينة ولهم عينين يومين يلعبون فيها فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدل من الله خير مني عيد الفطر وعيد الأضحى اعلموا عباد الله أن هذا العيد شرع على اختلاف عند العلماء في السنة الأولى وقيل في السنة الثانية بعد الهجرة واعلموا أن الله سبحانه وتعالى أول عيد فرض على العباد عيد الفطر كما صح ذلك عند أكثر من العلم عباد الله واعلموا أن هناك اختلافات كثيرة تتعلق بصلاة العيد فنقول من لم يعرف اختلاف الفقهاء فلن يشم راية الفطر فلذلك إن شاء الله سنبين لكم شيئا قصيرا مما اختلف فيه وسنرجع إن شاء الله تعالى بالأدلة نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا جميعا في الدين وأن يبلغنا هذا العيد في العافية والسلامة إنه سميع الدعاء وهو القادر عليه أقول فرما الله بسم الله العظيم أترى لكل كاتب النبي صلى الله عليه وسلم اللهم أنت لكل كاتب النبي أترى لك مصحابه tí ọmọ bá máa ń parí lọ asọ̀pá ayọ̀ zakatul fitr asọ̀pàtà ayọ̀ àbàwọ̀ kékeré àbùsàdì mẹ́ta náà bákan náà tó kà sí kúkúbà tí ọ̀pọ̀ bàbá náà lẹ́nu ó náà ní ọ̀rọ̀ nípa ìdù ọdún tí àwọn mùsùlùmí tí a máa ṣe ní ìlú láì tààlà ní kò kọ̀kọ́ yìí àmọ́ òun mọ̀ ní ọdún yìí gbogbo tí mùsùlùmí bá ń ṣe pátá ìbàdàn ni àfihàn àfihàn wá ojú orí ọlọ́kọ̀ọ́ báyìí akẹ́gbọ̀nládá lórí rẹ̀ tó fẹ́ gbogbo ọgbà tí ìyẹn bá ń ṣe ìjà sẹ́ni tó ń ṣe ìṣọ́nà ládá tọ́lá òun ní ìládá àbàyìnbà pé ìlànà ìpínlẹ̀ yẹn ti. káàkiri ọdún ara ẹ̀sìn ni ló ń jẹ́ pé àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ́lára àbáwọ̀ aláṣọ nígbà tá a sọ̀rọ̀ ọmọdé náà àlùbí bá àwọn ará àmọ̀jẹ́ wọ́n ní ọjọ́ méjì tí ẹ fi máa ń ṣe wọ́n yí àwọ̀kọ́ àwọn òfin máa sọ̀rọ̀ dáa àwọn òfin dára àwọn lọ́dún àwọn òfin tó lóṣù tìka ẹ bá sì wo ń fẹ́ ṣe náà àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìyàpọ̀ lọ́rùn àmì wọn kọ́ àwọn sàbẹ̀ yìí pé ẹnu káwọn dá sí o ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ti fún ẹ̀yìn ní ọjọ́ méjì ó ti dìrò ẹ̀ fún yín tó lóore tẹ́ẹ̀mì máa súnmọ́ Allah subhanahu wa ta'ala lábẹ́ ẹgbẹ́ ìdùnnú náà tí ó lóore dùn táwọn ṣe lọ àbí wọn ìdù fìdírì ọdún tẹ́ẹ̀gbà wẹ̀tán wà ìdù adha àti ọdún pé iṣẹ́ hajj abadébi kan afẹ́dúgbẹ́pọ̀ Allah subhanahu wa ta'ala àwọn àfọ́ àti tábà wo ọdún méjì táà mùsùlùmí sí i á ní pé gbogbo ọdún ìpátá ó ń wá lẹ́yìn ìkó ọrọ̀ pẹ̀lú iṣẹ́ olóore rọmọdọ́n lágbà yìí ilà wà nílẹ̀ tá ìgbàlú wẹ́rẹ́wẹ́rẹ́ yìí à ń gbìyànjú ẹ̀rọ kakọ̀rọ̀ ayé ìṣọ́nàkọ̀ ní ogun gbọ́dọ̀ àti ìṣòro pẹ̀pẹ̀ ńgbà tá a parí ẹ̀ ah ó yẹ kí arìnrìn fẹ̀mí ìmúlẹ̀ náà sọ̀rọ̀ pé ah, alhamdulilayi ọ̀rọ̀ sọ pé tẹ́ ẹ bá parí oṣù wọ́n tó kí nìyẹn ìdá ẹ rí pé ẹ parí oṣù yìí wọ́n tó ká bìrọ̀ lọ́wọ́ àlà àhàdákùn ẹ sì rí pé ẹ gbọ́dọ̀ ọba ní láńkẹ̀ ẹ máa gbé tóbi pé ọkọ̀ dàmà yìí wọ́n lè aláwọ̀ tẹ̀sùrùn ẹ sì mọ́ ọlọ́wọ́ ọba lẹ́nu tẹ́ ẹ sì fẹ́ fún pé oore lélẹ́yìn ajẹ́ pé ọdún táwọn ti kéde mùsùlùmí àmọ̀ sí ọdún yìí lẹ́yìn tí bọ̀dé mòrè náà sì ọlọ́run ọba yìí pé ọkà wà ní ẹrú tó lè rí àǹfààní afọ ní ọdún ọdún tààrọ̀ yìí bá àkọ́kọ́ lórí àkọ́kọ́ wípé a ti sọ níbẹ̀ Ramadan náà wípé Ramadan bẹ́ẹ̀ náà ni àyàfi nǹkan nínú méjì ọ̀sẹ̀ àkọ́kọ́ òun náà ni pé oṣù lọ ọba ní tọ́gbẹ̀ gẹ́gẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ilẹ̀ ilé o yàtọ̀ ìlànà òun náà ní pé ká rí oṣù lẹ́yìn méjèèjì kò sí pé ọdún ọdún ọ̀jẹ̀ alẹ́pẹ́ ní kí wọ́n mọ̀ sí ẹ̀ṣẹ́ balẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ gbogbo mùsùlùmí a bá rí oṣù nígbà tí àwẹ̀ ẹ̀ka oṣù yìí ẹ̀ka pé ẹlẹ́jẹ̀ ló kọ́sùn kóla tá a bá ti rárí oṣù tẹ́tọ̀ pé alhamdulillah ọdún ti wà lọ́la o àbí àti ẹ̀ka rọ̀mọdọ́ọ̀nù pé nǹkan àkọ́kọ́ kọ́ jẹ́ ojúṣe mùsùlùmí lẹ́bẹ̀ẹ́ fún àwọn zoro ti sẹ̀jọ̀ wa rahmatulah rahmatulah wa sàn wọ́n lẹ́nu sallallahu alaihi wasallam tó bá ti di alẹ́ ọdún ìsúnmọ̀ náà ni pé ọdún kù káṣọ pàṣọ ọdún wọ̀ láì nísìnyí tó bá ti di alẹ́ òní òkìṣẹ́ ọlọ́pàá sọ́nà lọ́wọ́ àrùn ọ̀sẹ́lẹ́mà yọ́ọ́ máa mú ntọ́nà ọba sọ pé wọ́n ti kábìrì lọ́ àdàmà àdàbò yọ́ọ́ máa bí ọlọ́ subhanahu wa ta'ala ó máa gbé tóbi ó máa gbé tóbi ó máa gbé tóbi tí ó títí bá ní ó ṣe tí ó fi wá àdùn sí rídù ọba dé ríd yọ́ọ́ máa gbé tóbi tí mẹ́mú báyìí lè dé tí mẹ́mú bẹ̀rẹ̀ sìkírù rídù báyìí ọ parí takbiratu tá a bá ti lè kírun tán níjọ ìdùn tààwẹ̀ òtún sí àṣẹ allah akbar allah akbar la ilaha illallah wallahu akbar allah akbar alhamdulilayi nígbà tí wàá ṣe wáyà bíláì náà sọ̀rọ̀ kò sí ìyọ̀mọ́ súnmọ́ àkọ́kọ́ bákan náà ní ìkàtà agbọ́dọ̀ gbọ̀yé òní pé éyí lè fi tiri àbọ̀wọ̀ anas ibn malik nínú súnà tó ti parẹ́ káàtì ẹ̀fẹ́ ẹ̀ mọ́ lákòólé kan rẹ̀ mọ́ ogun wa là ń dá rẹ̀ láwọn fẹ́ sínú lálẹ́ àbọ̀wọ́ támúlù káàkiri ẹ̀bá wọn dàbí o ẹ̀bá ẹ̀ tó ọjọ́ ìbílẹ̀ lónà ẹ̀bá owó mi o bẹ́ẹ̀ nínú súnà tó yẹ káàkiri padà òun ni pé lọ́jọ́ ìdùnnú fìdí anas ibn malik ni alẹ́ sọ́nà lọ́rọ̀ sọ́nà láàyè ń lọ sọ́nà ká jáde lé lọ síbi tí ó ti kírun tí ó fi jẹ támúrù tí ó fi jẹ èso dàbínú inú súnà òní pé káná ó lọ inú tààwẹ̀ ká jẹun jíjẹ tó wájú àjẹ tábùrù káfí kọ́sì ànábì ọwọ́ àwòlá ọ̀dà pọ̀ lẹ́nu tí ń sọ pé mo fi kọ́sì ànábì ẹ bá wọn dájú náà ẹ̀jẹ̀ ń jẹ ọ̀dà ló wáyà mi ò ní ìgbà míì ní máa ń jẹ wítọ̀n yọ jẹ ní àṣọ wútírù tí ò ṣe é pín ìlànà sọ yìí pé àsìkò ilé ìkan lọ́jẹ́ súnà kéèyàn ọjẹ tábùrù ní wútírù

tọ́ba ṣẹlẹ̀ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ wípé ìdẹ̀fẹ́ tó kún àdínkù náà ẹnìgbẹ́sà náà ti jẹ sókè ìrònú mọ́sáàsì nílẹ̀ kan torí òjò àdínkù náà ló tún kù aláyè ha kákìrù nígbàdìrẹ ní ríìdù tàbí fẹ́ kí ọ. àwọn afọ àwa ni ríìdù tá a fẹ́ kí kíkó wò láti kí gẹ̀ kò sí ìyapẹ̀ lọ́dọ̀ àwọn àbáàgbè láká méjì ríìdù tá a ọ̀dẹ̀ sináfílà ṣáájú rẹ̀ kò ìmáàmù òde yóò kí o lẹ́yìn tó bá kí o fẹ́ o sì kú àmọ́ ìyapẹ ẹnu wà lérí wípé bóòlá pàápàá jùlọ nípa kámárà ilé ìtàná ṣe ọ̀rọ̀ tí ó dì ní mẹ́wàá òun ni àwọn sọ lórí iye mélòó níbi gbogbo ọ̀rọ̀ yìí náà òǹkàlùkù ló mú ẹrù wá ìbẹ̀rù wọn sọ yìí a àmọ̀tẹ́ méje ní lákà alákọ̀ọ́kọ́ àmọ̀tẹ́ márùn ní lákà ẹlẹ́ẹ̀kejì àwọn ilé ìtúpín méjì lọ́dọ̀ wọn nínú àwọn sọ yìí méje yìí kò ní sí tẹ́kìdínlọ́tò ìṣàlá kábàrà nǹkọ́ta máa ń ṣe láti bẹ̀rẹ̀ rún kò ní sí mbẹ́ ní ìdájọ́ pé padà níbi márùn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kò ní sí àmàlìkí àṣọ ilé yẹn àwọn tọkọtaya yìí náà kábàlà lákòókò ló ń fi o ó ti wà ńbẹ̀ márùn yìí náà ètò àfíìdìde ó ti wà ńbẹ̀ ọ̀rọ̀ kẹ ọgbẹ́kẹ̀tì ẹ̀ sọ pé mẹ́ta ni a máa ṣe lẹ́yìn ìpẹ́bí níbi alákọ̀ọ́kọ́ ọmọ jẹ́ mẹ́rin ní alákọ̀ọ́kọ́ bá bá sì dìde padà níbi alákejì jẹ́ mẹ́ta ó kálukú sàkó ẹ̀rù wa ọ̀rọ̀ orí kúta ni kò látọ̀ kókótá kẹ̀mọ́ ni wípé ibi tí kúrò wà lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sẹ̀ òun wípé sábà à ń méje ní lẹ́ka àkọ́kọ́ wà kọ́ńtà bíi báyìí ẹbí sọ́nà ló dẹ̀wọ̀ àyíṣà ṣùgbọ́n àtàwọn àlejò sẹ́fẹ́ fún ọlọ́ọ̀ tààlà wọ́n ní ọ̀rọ̀ kan tó wà jẹ́ ní ìrìnàjò dàrí àdìmẹ́tàlà àwọn wọn sọ nígbà tí wọn pa gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn kó wáyé lórí rákàmà mẹ́ta ní kéńgà dìgbàdì àbáni imam ahmed rahmanullah ta'ala ó ní kúlò ń já ṣé kò sọ́bẹ̀ náà wà padà sọ yí pé àwọn náà máa sọ tí Muhammad náà ti sọ ṣùgbọ́n títí mòrú wà lórí rẹ̀ iná ní ṣe máa ń ṣe lù wa ìdá pẹ́tẹ́lẹ̀ nínú ìpẹ́ ọmọ máa di wàhálà bákan náà á gbọ̀wọ́ òkè ní ibi gbogbo kámárà yìí méjèèjì àbí bíi alákọ̀ọ́lù kan láti gbọ́wọ́ sí òkè wàlláhu àlọ́ ìtọ́kọ̀ padà bìí ní pé tàbíbírọ̀ alákọ̀ọ́kọ́ fọ́jọ́ kámárà àkọ́lù kan láti gbọ́wọ́ òkè ìyókù àrùn gbọ́wọ́ òkè rọ́jì ọ̀rọ̀ tó fẹ́ẹ̀ tẹ́wọ̀n ni a rí nínú àwọn àfáàtà ní àgbòwó kì ṣùgbọ́n ọ̀rọ̀ ikú tó bá ìrẹ́lẹ̀ gbogbo eléyìí wọ́n ṣàfihàn kọ́ wa wípé ẹ̀sìn wáyé ẹ̀sìn tọ́kẹ́ nínú ẹwọ afẹ́ ẹwọ tọrọ fọ ọdún tá a fẹ́ ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ní wípé ọdún tá a ṣe ká jẹun ká mu kárọ́tẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ká má wà á jẹ́ kí ìyàpọ̀ náà kú ti wulẹ̀ kọ́ ma ọ wà lórí káàsì ẹni ọgbà rẹ ọgbẹ̀jọ́ àbúkọ́tàlélọ́gbọ̀n tí ọ̀fẹ́ ló pọ̀ sí ọ wá jẹ́ pé láàárọ̀ ọjọ́ tó sọ ní lẹ́yìn rí yóò tó wà lọ́pàá ayé ọtí rẹ̀ àmì pọ́lọ́mọba ọ̀yọ́ ló sínú ọmọdọ́ọ̀nù ẹni ọjọ́ wípé gbogbo ìwà ẹ̀jẹ̀ pátápátá lòkò ti pàtì nígbà ọdún wa ká má fi ẹ̀ ọdún ká má fi wọ́n sọ́kà ọdún náà ti àtọ́dún náà ni àmì pé ìtò ṣe ní Ramadan ọ̀jẹ̀ ìdàwọ́ bá yẹn ní àwọn ìmọ̀ Rahman ọlọ́run kókó wọlé jọmọ jọmọ àmọ́ wa sọ kí lè ń tó yẹ kọ́sẹ́ kò fún wa lẹ́yìn Ramadan abiola nínú àwọn rẹ̀ kó mọ̀ sẹ́lẹ̀ ìfowópamọ́ ti kò gbéra tó kọ́bẹ̀rẹ̀ bákan náà kó jẹ́ kí tó jọmọ lórí ara Allahumma arina haqqan haqqan warzuqna ittiba'ahu وارنا باطلا وارنا باطلا اجتنابا اللهم انت الواحد القهار اجهز سلطان اعدائنا بسلطانك فانهم لا يعجزونك اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار واعلم عباد الله ان ربكم سبحانه وتعالى امر بامر بدا بنفسه فما بملائكته وكل منكم قال جل وعلا ان الله وملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لكم كما صلى ونفعنا وإياكم بما فيه من ذكر الحديث أقول ما تسمعون أستغفر الله ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة